وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا ويا عباد الله خطباتنا اليوم تتركز فيما يحول بيننا في العالم جميعا وفي بيئتنا خصوصا ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا لكل ما يحبه ويرضاه نريد السلام ولا نريد الحرب وقد رغبنا الله سبحانه وتعالى في كل ما يؤدي إلى السلام واطمئنان وحذرنا كذلك مما يؤدي إلى الحرب والقتال بين الناس والناس أمام الله سبحانه وتعالى مسؤولون عن الأرواح البشرية وحتى الحيوانات ونسأل الله السلامة ọpẹ́ يكون الله سبحانه وتعالى الله سيادة ta'ala الذي من علينا بالعافية òun ni ọba tó kẹwàá tó kẹwàá pẹ̀lú àlàáfíà wala ya'rifu al-insan qimata as-salam wal-afiya illa idha da'at ọmọ ẹgbẹ́ ni o ti lè mọ àǹfààní àlàáfíà àti ìfàyàbalẹ̀ àyàfi nígbà tí ó bá bọ́ mọ́ wọn lọ́wọ́ àlàáfíà ìfàyàbalẹ̀ eléyìí tọ́lọ̀ bá fún wa lórílẹ̀ ayé àti ní ìlú wa nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa kọlọ̀ọ̀bà kó má ká pàdánù ẹ̀ ká tó mọ yí ẹ̀ kọlọ̀ọ̀bà àlékí ọlá kó bá wa ṣe àlékún àlàáfíà náà àti ìkẹ́ àti iyì ẹ̀ wa lórí wa ta'ala lè lùṣẹ̀mí lórí nígbà tí ọlọ́ọ̀bá Babalawa Adam alayhi àti wa Hawa ní kí ọlá pa wọ́n láṣẹ pé kí wọ́n máa gbé inú àlùjánnà pẹ̀lú wa idh qulna lil malaikati isjudu adam Adama fasajadu illa aba ọlọ́run yẹn rántí gbogbo wọn ti ṣe ìforíbalẹ̀ yìí ilà ìbílí àyàfi ìbílí àbà ó kọ̀ láti foríbalẹ̀ wàkúnnà ya adam ọlọ́ta wá sọ fún adam ọ̀pẹ̀lẹ̀ adam oskol anta wa zawju kalijan nata ìwọ àti ìyàwó rẹ ẹ máa gbénú àlùjọ náà pẹ̀lú fàyàbalẹ̀ pẹ̀lú ìdẹ́kùn iná hádà àdúgbò dákì ọlọ́ọ̀ni ṣùgbọ́n ẹni ìbílí ìṣiré ọ̀tá ló jẹ́ fún ẹ ọ̀tá ló jẹ́ fún àwọn ará ilé ẹ fana ayọ̀kùnrin jàǹdà kúrò àmìnà ìjàǹdà di fàtàṣkọ̀ ẹ má jẹ́ kí èṣù mú yín kúrò nínú àlàáfíà kúrò nínú fàyàbalẹ̀ fàtàṣkọ̀ ẹ wá di wà á nàkà á nàkà dùn àfihàn wà láfẹ́ àrọ̀ àlùjọ́ lọ́sọ́lọ́ ọba fún yín pa yín bẹ̀ òòrùn ò ní pa bẹ̀ wàlà tábùrọ̀ ìhà wàlà tábùhà bákan náà àti ebi àti ìdààmú ní bá nínú àlùjọ náà fàwátìwátà ilé ìhìmọ̀ ṣètọ́ kọ́ọ̀lá yà àdà ọlọ́run ní wọn kó sí àwọn hal wà lóòótọ́ ìlà ìyàbìlà ó ní ìrẹ ádámọ̀ jẹ́ kí n kú ẹ̀sùn tó ọ̀nà kan tó jẹ́ wípé tó bá ti ṣe igi kan péré tó bá ti lè jẹ èso yìí a jẹ́ sábà bí fún ẹ alẹ́kọ́lù wà máa bẹ péré wà ọ wà á ní agbára eléyìí wàtmìnán ó wà nínú fàyàbalẹ̀ ó wà nínú ìgbádùn èṣù adéwábà àtọ̀ọ̀jẹ kí lè fẹ́ fi tọ́jẹ ó fẹ́ jẹ́ kó yẹ pé ìgbádùn kan wà tó ju elé tó wà nú ẹ̀yìn lọ ọlá kan wà tó jẹ́ kó ju elé tó wà nú ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ kó da lọ ó àwọn èèyàn wá bá wa àwọn ọ̀rọ̀ ṣe ìlú yóò dáa ìjọba yóò dá ẹ̀ẹ̀gbádùn ilé ayé ní yí lára ẹ̀ẹ̀lẹ́ tẹ̀lé wa ẹ jẹ́ ká tako lórí ẹ jẹ́ ká bá wọn jà ẹ jẹ́ ká lé àwọn kan kúrò lóòlù ẹ jẹ́ káwa náà dá kánìlú tiwa Oòduà kánìlú tiwa Ìgbò kánìlú tiwa Haúsá oníkálukú ti rò pé gbàtà nílùú tiwa yẹn á ní ìfàyàbalẹ̀ fún wa. a mú ebi kúrò fún wa ọlọ́run sì ní inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ní yí ṣe fi yí padà ipò tẹ bá wà òun ọlọ́run ní yí padà títí pín nàìjíríà mẹ́wàá àwọn mẹ́wàá yẹn àti mẹ́wàá àwọn èèyàn tó wà lábẹ́ ẹyọ kọ̀ọ̀kan mẹ́wàá yẹn ẹ̀ tó lè nu wọn tó ti pinnu kó èyí tó já pààyàn nu wọn tó ti pinnu kó wò ní pààyàn mọ́ èyí tó jó ní ṣìnà nu wọn tó ti pinnu kó wò ní ṣe ṣìnà mọ́ àwọn tí wọ́n ń dá tí wọ́n ń dìyàn pé nínú gbogbo àwọn tíráìbù kọ̀ọ̀kan yìí tó ní kálukú ti pinnu kó wò ní dìyàn pé mọ́ nígbà tẹ́ bá pín bẹ́ẹ̀ ti fẹ́ pè é kò ń ṣe pé àwọn kan náà ni wọ́n á fi dúró ń pé aláwa fẹ́ jẹ olórí lẹ́yìn kan lórí ló fi jẹ́ wípé kò sí ìyípadà kan bí tá à pèpè lọ àdánwò àti ìyà ni nígbà tó lọ bá fún Adam ya Adam ìrì Adam ma gbẹ́lú àrùjọ náà wà kúlù mínà min haitu ṣì túmọ̀ gbogbo tẹ bá fẹ́ ni jẹ́ wà á dá omi kó lè máa ta àtùmọ̀ gbogbo tẹ bèrè láti fún yín wà ní ìgbà ìlú ní ìmọ̀ta

nígbà ọ̀dà ń tó fẹ́ ju wàhálà oníkálukú wọn ń sá lọ sí òyìnbó àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmí àtọ́ pé ibi tí mo bá dé ìyẹn mo ti ṣe wọn tí mo lè ṣe ṣé èèyàn máa ń bẹ̀rẹ̀ ogun kó wá kó bẹ̀ Yorùbá sọ pé arúgbó máa sì àbí ni wọ́n á níbi tó bá dé la sí bọ́ ọmọkùnrin kí ló wá dé tó ọmọkùnrin á dá ogun lẹ̀tọ̀ tó wá wá sá lọ sí ìlú tí fàyàbalẹ̀ wà ẹ̀wọ̀n lórí àwọn àìpọ̀ látọjọ́ ìpolówó inú gbádùn kíkí nílùú òyìnbó náà àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ tí wọ́n bá bàjẹ́ tó ní kálukú wọn wọ́n ní multiple visas citizenship ìlú yìí nìkan kan lọ́ní bí wọ́n bá fẹ́ kú olú yìí láàrin ìṣẹ́jú àyá wọ́n ní green passport lórí jẹ́ pé agbọ́dọ̀ jẹ́ kó rí wá pé asalam lalhaus ká máa pèsè lọ síbi àlàáfíà ká máa pèsè lọ síbi ogun nígbà tí wàhálà dé ọlọ́run fa wáṣíwáṣá ilé ìgbìmọ̀ ṣẹ̀tọ́ọ̀nì ètò wúyẹ sí ádámọ̀ lọ́kọ̀ àti ìyàwó ẹ̀ ó ní ẹjẹ́ sọ fún yín tó máa jẹ́ sóríire tó máa jẹ́ kẹ́ ní fọ̀kànbalẹ̀ fàákàlà nínà àwọn náà bá jẹun tẹ́sù ní kọjẹ́ fàbádà ti dáwó mọ̀ وطبق يخطفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ọlọ́run ní ádámọ̀ kọjá àlà ó yà pàtàkì olóhùn ọba tó máa ṣàbá ọmọ gbogbo lẹ́yìn náà ọlọ́run ọba rẹ̀ pé tó lọ padà nígbà tó túbá àbádọ́ gbọ́dọ̀ túbá jọ mọ́ ibi tá a fà ní ìjẹ́jẹ́ ló ti tó kò sẹ́ńtì òdìdí tó túbá jẹ́jọ mọ́. ìjọba ní tó ti ń ṣe ti wọn aráàlú náà níbi tó ti ń ṣe ti wọn láńlọ́ọ̀dù níbi tó ti ń tẹ́nàtì náà níbi tó ti ń ọmọ níbi tó ti ń bàjẹ́ ọ̀gá náà níbi tó ti ń bàjẹ́ jọmọ́ ẹ̀jẹ̀ àkóso lọ àlàáfíà ibẹ̀ lórí o ìrọ̀bí kò ní kọ́mọ anọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí alimọ́mù bukhari gbà wá abdullahi awfa wọ́n ní ìgbà tí anọ́bí sallallahu alayhi wa lọ sí ogun ó dúró dé àwọn èèyàn títí títí tó owó yọ wọn ò rí àwọn tí fẹ́ jà lóko sọ fún àwọn ọmọlẹ́yìn pé máa kápàdé àwọn ọ̀tá wàtàbù mọ́ àlàáfíà ẹ máa bẹ̀ náà ọba fún àlàáfíà wàtàbù mọ́ àlàáfíà ẹ máa bẹ̀ náà ọba fún àlàáfíà fàyídà aláfẹ́ ìtumọ̀ ohun pàṣírù ṣùgbọ́n tẹ bá wá pàdé ọ̀tá ẹ ṣe sùúrù tẹ̀bá rọ sí ọlọ́run lọ́wọ́ náà rọ̀ yín lọ́wọ́ ìyá oṣù fún ọlọ́run balàkọ́ ní balàkù tó lọ bá ti dúró sí ní kò tẹ́ tó fẹ́ borí yín ṣùgbọ́n ẹ má fẹ́ náà fókùn lájà ṣàmà náwó lè kọ́ àlàádù ẹ má máa lérò gbapá torí pé tó jẹ́ ogun tẹ́rí ẹ̀wọ́n ni wà àdámọ̀ annalè jẹ́ náà tàbí ṣàgbùyù tàbí ó ní ṣe rí tó ń jẹ́ àlùjọ náà gan ó wà lábẹ́ ìdà abẹ́ ìbòjì ìdà àlùjọ náà ló wà bẹ́ẹ̀ ìsìláàmù tó yíwa fáwọn kọ̀díṣọ̀ kan máa ń wà àjagun ni ṣùgbọ́n kéèyàn tó jagun èèyàn máa ń ra ìdìbò ogun irú ogun wo àwọn ogun ta fẹ́ dálẹ̀ nàìjíríà òṣogun ta lè dálẹ̀ ta lè jèrè ń bẹ̀ ogun tí ò ní ìtumọ̀ tó bá ní ta lè lòmí ìfẹ́ bájà nígbà tó mọ̀ ìyá méjì tí nǹkan kò ṣẹlẹ̀ láàrin wọn táwọn méjèèjì ti bẹ̀rẹ̀ ogun máa bára wọn jà àwọn tí wọ́n fi ń dáná ogun yìí wọ́n á ti rọra dúró mi kan wọ́n máa wò yìí láwọn èèyàn tó jẹ́ pọ́mọ wọn ò sí nílùú bí nǹkan kan bá ṣẹlẹ̀ tó ti ẹ̀fẹ́ la ìní lọ àwọn nìkan ṣóòlì wọn ò níyàwó bí wọn bímọ síbí ẹ̀ẹ́dí tẹ́lẹ̀ṣọ́ bá fẹ́ ṣẹlẹ̀ ní oníkálukú wọn gbogbo ẹbí wọn ti kú Nàìjíríà ṣé olówó dìbò nàìjíríà ni lẹ́yìn yìí tó ti lọ yẹn tó wò pé agbọ́dọ̀ yọ kú mẹ́ olówó dìbò nàìjíríà ò ní jáde mẹ̀kúnnù náà ni a ní láti jẹ́ orí wa pé ọmọ kò sóore ní ká já ogún lẹ̀ ìkan nínú àwọn olórí lárúbáwá ó ní mọ̀ láàrùbù ìlà màálìmtò wàdókòtò ó ní kí ló ń jogun ó ń tẹ́tí mọyẹ́ nì ó ń tẹ́tí tọ́wò nì ṣùgbọ́n tó ń ṣe wá ní wípé mọ àdínà lẹ́hàrùbà ọ̀gọ̀rọ̀ wa àmọ́ nǹkan tó ń jogun wà máa dúnkù náà hù ọ̀gọ̀rọ̀ wa àtọ́ ogun òní ọlọ́run ní fasalu zikiri in kuntum la tẹ́yìn ò bá mọ bógun ṣe rí ẹ lọ bí àwọn tó gùn ti ohun tó máa ń ṣe ní ilé láwùjọ wa àwọn àgbàlagbà tó yẹ kí wọ́n máa pe àwọn ọmọdé sákìyèsí tógun ti ṣojú tí wọ́n rí àwọn náà tún wá máa ti àwọn ọmọ ìpín ẹ̀yìn ìṣó lójú ogun manharu ohun tó ń jẹ́ ogun jọmọ́ alhọ́ọ̀fù àtẹ̀kùrì ìbẹ̀rù ni ogun wà ń bì kan kí fàyàbalẹ̀ wà bẹ̀ ìbẹ̀rù ni oníkálukú òṣèkí ni kò mọ tó lè ṣẹlẹ̀ ẹ bá jí láàárọ̀ kò mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́sàn ẹni tó di ọ̀sán mọ tó fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ táwọn èèyàn bá láwọn fẹ́ sùn lálẹ́ kò sí ojú oorun yàn mọ́ ohun tó di ogun nìyẹn ìbẹ̀rù wàlẹ́hàrùbù fìrọ́kù bẹ́ẹ̀nà àṣà ó tó ń jẹ́ ogun ìtúká láàrin àwọn olólùfẹ́ ni yàfẹ́rù mọ́kù mi àfẹ́ àpèjúwe ogun nìyẹn ọlọ́ọ̀bá ní yáyọ̀ àdínà ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn iná zalzala ta sáà sí ṣe ìkùnà àwí ọlọ́run ní mi sí ilẹ̀ ọjọ́ gbèbè àlùkí àmọ́ tó ga ni yàwó mọ̀tàrọ̀ náà ọjọ́ tẹ bá rí wàhálà yìí tẹ́zàhàlì kó lòrò bí àti àmà àrùbọ́ àti وترى الكل بحمل حملها وترى الناس سكارى ọlọ́run ní ọjọ́ pé bí alìkìyàmọ̀ sí ìmìtì tí bá ṣẹlẹ̀ jọmọ́ gbogbo ètò lóyún sínú ojú là ń sì máa jábọ́ lára ẹ̀ èyí lọ́dọ̀ èdè ènìyàn a máa ń wúrira bí ètò ti mú sí yó wà máa hó mi sùkárọ̀ wà náà kí nà àdáàbà máa hù ṣe bíìtì ọlọ́run ni wọ́n mú sí yó ìyá ọlọ́run bá ló le koko tí ogun bá ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá ti bọ́ọ̀bù síbì kan ẹ̀ rí ara ní yẹ ẹ wo bí tí àgbòdo wà sí kántọ́mẹ́ǹtì lọ́wọ́lọ́wọ́ oníkálukú dẹ̀ ń súre kiri ń bì àìmọye ilé tí lúbà tẹ̀ ń dún gbàgbà níbi ìsáwà tó fọ́ ẹ wo bí tí bọ́ọ̀bù ti ń dojú ọmọ kò wá fẹ́ tó mọ tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ìlú wa bí tí wọ́n bá ń sọ àwọn ìlú bíi Palestine ìlú tó ti ń jagun wọ́n tún níná bọ́ọ̀ṣẹ́ ń jagun lọ́wọ́ yẹn tí iná bá bàjẹ́ ládùúgbò kan wọ́n á tún ṣe torí páwọn ti rí iná gẹ́gẹ́ bíi pé jùzùkù akbaru min hayatil insan wọ́n rí gẹ́gẹ́ bíi pọ́ṣọ̀ tó tóbi ju gbèsè ayé àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn báwo làwọn èèyàn ní mẹ́sẹ̀ mi láì níná ṣùgbọ́n lọ́dọ̀ wá ní iná àkápò kọ́kọ́ gbèsè ayé tiwa torí bá ní à ń ṣẹ̀mí bá ní à ń ṣẹ̀mí pẹ̀lú ìnira kọ́lọ́ máa jẹ kára ni wa gbogbo wa ń ṣẹlẹ̀ kò tó jẹ́ náà tí ogun bá ṣẹlẹ̀ alháàrùn jó ọ̀rùn ebi ló jẹ́ ogun ṣùgbọ́n náà wọ́n bá fà wọ́n kan ṣe wá àsìkò àti ẹ̀ lockdown lẹ́yìn lockdown a tún yẹ sáà ọlọ́run ẹ̀ lọ́mọ tí wàhálà rẹ̀ ń fọwọ́ fà nígbà tí ẹ̀ sáà ti ṣẹlẹ̀ láàárín ọ̀sẹ̀ kan èmi ń lockdown ìjọba sì ń fún wa láyè pé ẹ̀yin kẹ́ máa gbó jẹ́wọ́ yìí nígbà tí ẹ̀ sáà ti dé tí ó jẹ́wọ́ mi mọ́ ó ti pé kò sí ewé kò sí lá ewé dúró ọlọ́run jẹ́ ọmọ tó kó bá ń jà koríko làwọn èèyàn bá jẹ ṣèbí bí tí koríko bá tún wá wà ogun tí òtún ọ̀sẹ̀ kan lọ ẹ̀ gbọ́ yé tèmi láwọn lù sí iye òtún wá ń ṣe ogun ogun fáwọn èèyàn ń fa wàhálà ni bí wọ́n bá sọ pé wọ́n ń jagun lù kan náà alimọ́wù ikú rẹpẹtẹ àwọn tó jẹ́ owó ogun wọ́n lè wo pé ní gbogbo àdúgbò wa ṣe tó ọ̀daràn ẹyọ kan ṣoṣo wà bẹ́ẹ̀ ọ̀daràn ẹyọ kan yẹn ni wọ́n lè rí wípé tí àbá tètè pa ó lè di wàhálà ńlá torí ọ̀daràn ẹyọ kan gbogbo òlùtàwà ẹgbẹ́ ṣe tó wọ́n lè ní kan finish gbogbo ẹ̀ kọ́ wá ìpẹ̀jáde lórí ilẹ̀ ṣé ọdíkọ́ ọdíkọ́ lọ́pẹ̀lú kan ní ilẹ̀ yìí gbogbo àyẹ̀ nígbà ọba tọjọ́ kí ló ní sí kọ́ wà ìgbogbo olú yẹn kí ló wá tẹ̀lé jáde tẹ́lómi bá máa sọ̀rọ̀ gbogbo ah, amẹ́ríkà gbogbo àwọn amẹ́ríkà lọ a àìnílà káyé sí ilẹ̀ amẹ́ríkà ń bọ̀ kíní kan ti ní àti ah, kíní kan o láti gba Boko Haram ti ṣẹlẹ̀ nígbà tó wájọ mọ́ kí ni wọ́n ṣe ṣèlú wọ́n kọ̀ tún lọ ṣọ́ọ̀bù lágbára lu yíwà ní kò lágbára lu yíwà rí gbọ́dẹ̀ rí tán wọ́n dẹ̀ lọ ìbò ló ṣẹlẹ̀ jọ tó ní wọ́n kì í dáàbò ọmọ amẹ́ríkà kan ìlú wọn ti wà wọ́n ti wà píkẹ́ ibi tán fi tán kì í dáàbò ẹ̀sìn wọ́n sì mú padà lọ àwọn èèyàn wá ti ṣe iná adáhùn sí pé ẹ̀yẹ wọ́n ti mú ẹ̀yà wọ́n mọ̀ àwọn òmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ innal muluka idha dakhalu al-ard idha dakhalu dakhalu qaryatan àwọn tẹ̀rí tí wọ́n jẹ́ alágbára yẹn tí ẹ̀ bá ṣọ́ra pẹ̀lú wọn tí wọ́n bá wọnú ìlú yín afṣadu ha wọ́n pa gbogbo ìlú yín jẹ́ wàjá àìdáta àríhà àdílà gbogbo ẹ̀rí kẹ́sọ́ polówó ní ẹ̀dí ẹjọ́ arúnlẹ̀ tí ò onímọ́tò níbo lójú ogun yìí tó rọra ṣẹlẹ̀ ń bà ló ń ṣàkàmẹ́ yẹn èèyàn kan náà ló jẹ́ kí a máa lọ ọjà yẹn ó lówó òun tó fi lọ sí òdin twenty million naira èèyàn kan tó péré nìyẹn ṣé tó jẹ́ fi ẹni tó fi fi fájà máa bẹ́ náà pé kí ráyọ̀ ti ṣẹlẹ̀ ni ẹ̀yìn mo ní mílíọ̀nù tó lù látara wàhálà isaac ni ṣùgbọ́n gbọ̀rọ̀ wa àláròjinlẹ̀ àti láàánú àwọn ẹlòmíì tí kò bá ti kàn wá báyìí kò sí kò kàn wá náà nìyẹn èyí tó rọra ń ṣẹlẹ̀ kéékèèké táwa ń fetí gbọ́ta gbọ́ lóòrò yìí yẹn ẹni tó kàn ló mọ̀ jọmọ́ alaharubu alẹ́sẹ̀tọ́ o tó jẹ́ ogun tó bá ṣẹlẹ̀ gbogbo àwọn obìnrin tẹ́ wo péyàwó ni alápọ̀lé nígbà tó bá ṣẹlẹ̀ tán àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ilé ìkú wọn lọ ni tí òṣèlú tó fẹ́ dáàbò ni ẹ lọ fi wọ́n ni ẹ tí wọ́n máa lè fọ àwọn ọmọ ọ̀yàn lójú wọn báyìí tí òsì òsì wọn fẹ́ ṣe. ó tún jẹ́ owó jọmọ́ kọ́mọ ọba kó má jẹ kárí o inú gbádùn láwa nàìjíríà kódà kò jẹ́ pé nǹkan lè koko alhawbu ni ìṣọ́ tó kó bá ń ṣẹlẹ̀ kò sí movement o ẹ lọ sọ́jà kò sí ẹ mọ́ ń lọ sọ́sítù kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ìyàwó mi lóyún sínú emergency láwà tó kú bá ń ṣẹlẹ̀ jọmọ òfin tó ń jẹ bẹ́ẹ̀. àmì àyà tó fi ìyà ẹ mẹ́ríkà kì í á ní ìdí ẹ̀ à lójú owó ẹ àjọ títú àmì kíní kan à kẹmọ́ àló sọ̀rọ̀ lọ lẹ́fà ó ti lọ lọ́wọ́ náà. kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ jọmọ́ kọ́lọ́ ọba kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa o ìkan nínú àwọn tí wọ́n jẹ́ aṣáájú ní nàìjíríà kó sọ́nù ọ̀rọ̀ ẹ̀ ó ní tó ń páyà jù òun náà ní iyàn fún wa ní south west pẹ̀lú àwọn wàhálà tó ṣẹlẹ̀ dẹ́kun ṣé tẹ́lẹ̀ ṣe arú jẹjẹ lẹ́nu ọjọ́ gàrí sẹ́wọ̀n lọ ibi díẹ̀ naira a tàbá sọ fógun ọlọ́run ní o ọlá ìfìṣàrù àwòrán tó gún bá ń ṣẹlẹ̀ gbogbo tó ń jẹ́ àìsàn onírànran ló máa kó lóòlù nígbà tó gún bá ń ṣẹlẹ̀ àbí coronavirus ẹ̀ vaccine tèmi ń gbà sálàáfíà wà yìí tí o bá sálàáfíà ìjọba kan fẹ́ lọ kówó owó tó a máa lọ fi ra ìbọn ẹ mọ̀ sí ọ̀rọ̀ òkú tó ń ṣẹlẹ̀ Nàìjíríà láti jọ ibi kan sì wà ní gbogbo owó tó yẹ fi ṣọ̀nà gbogbo owó tó yẹ kọ́ ná lórí education àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan ogun ló fi ń rà láti jọ yìí nǹkan ogun ni wọ́n fi ń rà owó kékeré lẹ́rù kan ń ìbọn ni tí owó kékeré lọ́n ta ọta abọ́ ni owó tó yẹ kó fi ṣe nǹkan ní ìlú ìlú nígbà tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ torí nǹkan àkọ́kọ́ tó jẹ́ paólítì ìjọba làlàáfíà tí ò bá ti ti sí kò sí etí ìjọba òde náà ebi ayé àpáwá ni o fakodola amuwan wàlàwùlá wàlúùsọ̀rọ̀ gbogbo bá ti ń ṣẹlẹ̀ jọmọ́ kò sí pé ọmọ mi ní o yorùbá ní kí lọ́ba jó ẹni tó ń jó tara ẹni tara ẹni là ń kọ́ gbọ́n o tó jẹ́ ogun nìyẹn o kọ́ ọba mi kí ọlá kó má jẹ́ kí ogun jà wá ìṣiṣẹ́ àbùkùnmí ìyà níbi tó bá ní tẹ̀lẹ̀ wàlíjà àyàfẹ́ kọ abẹ́ká kò sí tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ọmọ lọ skul kò sí tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ ṣìbá ń ṣí pé corona virus ò jẹ́ lọ skul wọ́n ní ká online tó kún bá ń ṣẹlẹ̀ kò sí íńtánẹ́ẹ̀tì mọ́ kọ́mọ ọba kó ṣe àánú ló káwa náà máa gbogbo ká máa rántí ẹ̀ pé ọba kó máa àwa lógun ìyá jẹ́ rọrùn fún gbogbo tó bá rọrùn láti ṣe ká mú ṣe bákan náà bìnà ojú wà bàrẹ́dà tó kú bí ìlú kan bá ti bàjẹ́ látàrí ogun kò kí wọ́n ti pa gàdáfì ń ti lọ bí ọdún mẹ́wàá àbí tí wọ́n ti padà gàdáfì wọn ò rí Libya bí ìdìbẹ̀ ni ẹ mọ̀ ìlú tó jẹ́ Libya ni ìlú tó jẹ́ pé gbogbo tó ń jẹ́ mẹ́jíkà pátápátá ọ̀fẹ́ ni gbogbo tó ń jẹ́ electricity ní Libya ọ̀fẹ́ ni ẹ jóúnjẹ ọ̀fẹ́ ẹ lólé ọ̀fẹ́ bí ìyọba tó fẹ́ fẹ́yàwó ìjọba tó máa fún olówó kó fẹ́ fẹ́yàwó bí ìyọba bímọ tuntun á tún lọ gbowó pé mo owó owó ọmọ owó òkú ọmọ lọ́dọ̀ ìjọba jọmọ bóun ìlú yẹn wá rí lẹ́yìn inú ìlera ni kọ́nà má jẹ kára ní ẹnì wa ló fi jẹ́ a gbọ́dọ̀ gbìyànjú gbogbo tó lè gbogbo tó lè fa ogún kẹ́kẹ́rọ́ tó àwọn làjìbò tó bá ti ṣẹlẹ̀ wá pọ̀ ṣèbí kò kàn wá ni ẹ ẹ wípé nílẹ̀ haúsá wọ́n sinmi já kò ń ṣe kọ́ ṣe wá sí fún wọn wọ́n ti rí ogun rí torí tó gbé bá ń jà kò sẹ́ni tó máa gbádùn àwọn olówó wa náà lọ Dubai tó lọ ń gbádùn káàkiri jẹ́rù pé tó gbé bá ń jà wọn náà nílé lọ ọmọ bọ́wọ́ àbẹ̀ náà ìfàyàbalẹ̀ ò ní sí fún wọn bẹ́ẹ̀ torọ́mọ̀ ẹ pé lu àwọn òtòrò so ẹ̀rí tọ́rọ awúsá fúlàní wọn ti fáwọn kàtà wọn ti gbọ́ wà ní dáadáa àwọn ti ṣe ó ti ṣiṣẹ́ lára wọn ti rí ìrírí ayé ẹni tó gún bá jà kò ní bẹ́ẹ̀ náà gbóògùn kọ́ lọ́ọ́ má jẹ́ kí ogun jẹ́ ìkọ̀ọ̀kan wa ọlọ́run ya ó ẹ̀yìn ẹ̀rọ dáadáa kọ́ lọ́ọ́ bá kó ṣe èrí ogun tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn kọ̀ọ̀kan ló ń fàájọ mọ̀ kọ́lọ̀ ọba àdékí ọlá tó ṣe àárẹ̀ kọ̀ọ̀kan wá kó jẹ́ kí a rí ogun kó má jẹ́ ká wàhálà nínú àwọn nǹkan tó ń fa ogun yìí àwòránwò àbòsí àbòsí ti pọ̀ ju wù olórí ìṣàbòsí ọmọlẹ́yìn ìṣàbòsí àgbàlagbà tọmọdé ọ̀gá àti ọmọṣẹ́ àbòsí tó pọ̀ yìí ó jẹ́ wàhálà tá à ń torí wípé bẹ́ẹ̀ yọba jàbò sí fáwọn èèyàn wọ́n ní tá a bá sún ewúrẹ́ kan kiri á padà kọjú sí ni ìwọ tó ń dẹran jẹ tó ń jàbò sí sólóko olóko náà tó ń jàbò sí tá dẹran jẹ gbogbo àwọn nǹkan tó ń fa wàhálà níjọ mọ́ ọlọ́run ní láti ọ̀gbìn ìmúhùn náà wà láti gbòdàbòrò ẹ má jàbò sí ẹ sì má jẹ́ kán jàbò sí sí nínú tó ń fa àdánwò ìlàbòsí nínú tó ń fa alẹ́ ìdílé wàhálà àkọ́ni ìmá kọjá àlàyé àwọn ẹlòmíì lórí kéèyàn máa transgress láwọn ẹlòmíì lórí nínú tó ń fa wàhálà ní ẹgbẹ̀ ọmọ nínú tó ń fa wàhálà nísìbàtòlà àmọ́ ìlànà ilẹ̀ àlìyí àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ipò ká gbé ilé wọn lọ́wọ́ ẹni tí ò kájú ẹ̀ láti ṣe gọ́ọ̀nà alọ́mọ wa ní ẹjẹ́ ó ẹni tí ò kájú ẹ̀ láti jọba ẹlọ́mọ wa ní ẹjẹ́ ó wọ́n wá ń ṣe nǹkan yìí láì lóye láì nímọ̀ nípa ẹ̀ àwọn nǹkan tó kú bá wá nìyẹn ara àwọn èèyàn tí wọ́n lè ṣe kíní tí wọ́n nínú ẹ̀ tó máa ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ ṣùgbọ́n wọn lówó wọn ní godfather àgbà wọn fẹ́gbẹ́ kan gbogbo àwọn aburú yìí olóúnjẹ jáde nínú tó ń fa wàhálà yìí ṣẹ̀tọ́n ìdílé torí bí wàhálà lòún fi ń jẹ àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn kọ́ ammunition làwọn fẹ́ tà tẹ́ ẹ̀ bá ti agogo làwọn ti fẹ́ lówó títí wọn lóbi jẹ́ pé gbogbo gbàtà ọkọ̀ bá ti ń termination yẹn ogun àmàṣẹlẹ̀ náà ni torí pé ọ̀gọ̀rọ̀ àwọn wàhálà yìí àwọn ọmọ ọmọ ìjókòó bì kan ni wọ́n plan ẹ̀ ó yẹ kí a ṣe báyìí tábà ṣe ara wọn gbára wọn gbogbo àwọn wàhálà ta kó bí ni ọba kó ṣàánú wa yorì ìlú òkè nínú irinṣẹ́ tẹ́sù fi ń lò láti dá ọ̀tá sí láàrin ni o ọba kó ṣe àánú wa ilé ìjẹ́ àwọn tó ń fa wàhálà ọ̀nà nípa fíro ìlànà tí a bá fẹ́ wàhálà mọ́nu wa ọ̀nà náà la máa jẹ́ sábàbí ẹ̀ àlàáfíà máa jọba ń bìkan jẹ́ sábàbí pẹ̀lú sábàbí ẹ̀ sì ní rí wàhálà ń bìkan àyàfi kó jẹ́ pẹ̀lú ọlọ́ni wà ìkọ̀ ìfàjáde nínú ìwòmí nínú kò dájẹ̀lú ọlọ́ni gbogbo pàtẹ́ bá ti rí àwọn èèyàn méjì tí wọ́n jà tí wọ́n tẹ́ mú mi fa áfẹ́ ìkúbẹ̀ iná rúmà ẹni kọ́ gbọ́dọ̀ dìde kẹta tó ṣe láàrin wọn èèyàn kì í já fún wàhálà èèyàn máa wo bí èèyàn ṣe máa tún ṣe ni fa áfẹ́ ìkúbẹ̀ iná rúmà tẹ́ bá ti rí èèyàn méjì fúlàní àti yorùbá jà ẹ̀ṣà tó ṣe láàrin wọn awúsá àti yíbo jà ẹjà tó ṣe láàrin wọn ilé ìjẹun sí a máa gbìyànjú láti ṣe wàtàjámọ̀ alàlùmọ́ awárè ìyọ̀kan tó lówó nígbà ọlọ́ni ti gbogbo wa ká jáwọ́ bù fa ìbá ọ̀tẹ̀ ìṣìdá ọmọ alàlùmọ́ léèyàn kọ́ bá ala wò kóhun lágbára jẹ́ mi kejì lọ ó wá fẹ́ kọjá àlàlé lórí ọlọ́run bá ní gbogbo yín ẹ dáwọ́ pọ̀

àbí bálẹ̀ kí wọ́n bá wí gbogbo àwọn nǹkan burúkú yìí máa ń ṣẹlẹ̀ láwùjọ a máa wò ó àwa náà máa ṣe yẹ̀yẹ́ torí pé tọ́yọ̀ ni òun ṣèyàn ti wa tí wàhálẹ̀ bá dé gbogbo wa la máa jọ jẹ̀yẹ́ ẹ̀jọ̀ mọ́ tí ìyọba tẹ̀lé ti aago ilé bí àwa Yorùbá ni àwa táìsàn oríṣiríṣi kún lára wa ni kí lèèyàn kan máa jagun jẹ́ tọmọ yẹn báyìí ní òní dùn táwa la fẹ́ jagun bọ́ bá yan ọmọ yẹn jẹ báyìí á máa wòran ni àwa la fẹ́ jagun bọ́ bá jọ pàdé àpòpọ̀ lórí nǹkan báyìí pé báyìí la fẹ́ ṣe ibi táwa Yorùbá dúró sí nì òun ló ti sáré lọ sọ fún wọn lókè lọ ẹ̀yẹ̀ mẹ́fẹ́ tí Yorùbá bá jẹ̀ fẹ́ jagun ogun àárín ara wa fi kákọ́ bára wa wí ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ nìyẹn ká túnra wa ṣe kọ́lọ̀ ọba kó mẹ́ṣẹ̀ tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe al-amru bil wà náhì anil munkar ká máa ká ká máa ní dialogue láàrin ara wa tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ ká pèrà wa jókòó nǹkan báyìí làwọn èèyàn wa ń ṣe fún yín nǹkan báyìí làwọn èèyàn ń ṣe fún wa kí gbogbo wa jọ òun ká dialogue láàrin ara wa ó tó lè fún àlàáfíà wa ní yẹn kọ́nà ọba ní kí ọlá kó má ṣe ìṣàánú wa nọ́gbọ́dọ̀ lọ́rùn sórí ya wàtà àtòrí gbogbo tó jẹ́ tribalism ìjọ

ẹni tó ń pè yóò bá ti bí tiẹ̀ yóò lè má ṣe ẹ láǹfààní ó lè jọ ọmọ yíbò ló máa àǹfààní fún ẹ. wá ìkó wá torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀nà ànábì ní kò lóko mi áàdàm gbogbo ní ọmọ ànábì mi ibi láti dá ádámọ̀ kí ni ṣe náà ẹ jẹ́ ká padà gbogbo tó ń jẹ́ ìnà ìdámọ̀ gbogbo tó ń jẹ́ ìwà

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world, may the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is all about what is going on, especially in our country, Nigeria. We can see that every part of the country is very hot. There is no portion of the country that there is no issue of fighting or civil war in the whole aspect of our country. And the sermon we have mentioned the evil of war and what are the evil consequences of war and how Islam views war. Firstly, the Prophet sallallahu alaihi wasallam said to the companions that do not wish for war. Don't wish for war. Don't call Allah that war should happen in your country, in your place of war. Watalu Allah and Afia. Pray for peace. When there is peace, there will be employment. When there is peace, the economy will boom. When there is peace, there will be marriage. People will give birth to children. One of the reasons why Islam will forbid that people should get married is during war. When you say you want to marry during the war, Do you have the ability to protect your wife? No. And one of the duties of the man over the woman is protection. الرجال قوامون على النساء. They are protectors for the women. In the state of war, you should not say you want to get married because how are you going to take care of that woman in the state of war? When there is war, there will be no peace. When there is war, children will suffer No parent will take care of any child during the time of war because everyone has what is sufficient to take care of. When there is war, there will be famine, there will be hunger in every part of the country. It will even affect the neighboring countries because there are some of these things that go from our country to theirs. They depend upon us. So when there is war, no one is going to benefit from war a state for very few evil people. That is why these people are always behind war. They will instigate people. They will incite people to fight war, to go for war. And when they are in war, you will never see them at the battlefield. You will never see them at the battlefield. They will never be present, and they are very sure of that. They have free exit out of the country. They can leave the country anytime. They have many roads through which they can travel. And when they travel, they have friends all over the world that they can go to. But for you and me, we don't have any other place. Some of them, some of us cannot even travel to Ghana. Some of us cannot even travel to Benin Republic. And when they are at war, all of these countries, we have to block their borders because they will fight for their own safety and security. When there is war, there will be widespread of raping. Children will be raped in the presence of their parents, and their parents will have no power to protect their children. When there is war, the aged people, the old people will suffer a lot. They will have no one to care for them. And we all know that how, how much we care for our parents. So when you love your parents, you will never call for war. Because if you feel that you are a youth, you can run from one place to another. What about that your little children? What about that your weak parents? Do they have the ability to run? They don't. Most of the people calling towards war or acting in a way that can lead to war, these people, when it happens, most of them, they don't have their children in Nigeria. You can see some of them calling for revolution, uh, revolution. They have their children overseas their wife overseas. Some of them calling for separation of the country. They don't have their closest family in the country. They are abroad. They know when it happens, they can only die. While their children will enjoy the benefits they are receiving. And when you look at the people who share echoes of these riots, they are paid. They have their masters. So we should be very careful. The religion of Islam, we see war to be the solution when there is no more other ways. But in our situation, we see how many ways. There is no need for war in every, any part of the country. There is no need. Because when you are fighting war, you will be fighting the wrong person. You will be fighting the wrong person. When you are asked that in Nigeria, who is the Zolim, who is the oppressor in Nigeria? Is that your fellow Igbo man who is selling beside you? From whom you buy your bread? From you, from whom you buy most of what you consume? Is that your enemy? No. You are living together peacefully. It is what these people have caused over the that will instigate you to have the aim of killing this fellow. And Allah is going to ask you, He's going to ask you your judgment regarding that. وَلَا تَقُتُلُوا أَنفُسَكُمْ Do not kill yourself. In اللَّهَ بِكُمْ رَءُوفٌ رَحِيمٌ Allah is merciful towards you. So war is not good in any way, except in few instances that Allah has recommended that you should fight war. Very, very few instances. That's why we must be very careful. And in is that we have mentioned some of the causes of this thing. Part of it is, is injustice. When some tribes are unjust towards the other, it will lead to problems. So we have to amend. Láti ẹ̀kú ni mú, Do the unjust. Wàlá tuntun la mú, don't allow injustice. Don't allow injustice. In the Allah ya'muru bil 'adli Allah commanded you to be just. While in time, He has commanded that you, you should be good. So that is the command of Allah subhanahu wa ta'ala. And part of what causes war is to place authority in the hands of people who don't deserve it. When you give power to people who cannot manage power, you know when you give people who don't deserve power, power, there is no way they will not misuse it because it is something which they have not witnessed before for you to make to become a president of a nation someone who has not even been a councillor a councillor of a constituency for you to make that person a president what do you expect inexperienced leaders incapable leaders so this is what is leading us to destruction in the country. We pray to Allah to guide us. So the way out of this problem, al draw in Allah, for us to return back to Allah, to return back to the book of Allah, the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That is the solution to our problem. ما فرطنا في كتاب من شيء. Everything you need is mentioned in the Quran. فَفِرُوا إِلَى Allah. We should return to Allah. We should fear Allah. We should put our trust upon Allah. Don't fight the leaders. Don't fight the leaders. Don't rebel against them. They have power over you. If you try it, you are going to meet yourself somewhere else. You are going to regret it. You have to be patient with them. You pray to Allah to rectify their affairs. Why not to It is because Nigerians are not good. That is why we don't have a good country. It is because of the followers that is why we have bad leaders. Because bad leaders are a result of the followers that we have. When you say someone is a governor today, that person was not a governor yesterday. That person emanates from us. Is part of us. So meaning that if we should change that government, we have another person, we are still going to have similar person because we are bed of the same feathers. We have the same blood. A common Nigerian now ask him, when you become the president of Nigeria, what are you going to do? He will say, okay, I will share it into two. 50 for my family, 50 for the country. And that is the intention of these people. But when they got there, because you are taking 50 out of that 100, you gave it to another person. That person is going to take 50 out of what you gave. When the government approved a project of 1 billion naira, and they took away 500 million. 500 million came to the state. The state took half of it. What is left? 250. The local government takes half of it. What is left? 125 before it gets to the councillors. What do you think is going to happen? The result will be this our road. Can you see? We have a road that is from the state directly over 10 years every portion of the road is still intact. But you have another one under the local government. You can see. Immediately before they finish the road, we can see potholes. So that is our picture. So if we want good, we have to change. We need individual change. Everyone must be ready to change. That is when we are going to have goodness in the country. We pray to Allah subhanahu wa ta'ala to grant us success. When you are put in the place of position, When you are placed in a position, try to fear Allah wherever you are. Ittaqillaha haythu ma kunta. Wherever you are, fear Allah. You are the, the chief imam, fear Allah. You are the owner of a business venture, fear Allah. You are a rider, fear Allah. You know a rider is also a president. An Okada rider is a president. When president is mentioned, you can say na'am. Why? You are a president. The passenger depend upon you. The life of that passenger depend upon you. The goodness of that passenger depend upon you. So you should try your leadership from that work that you are doing. So that when you become the president of Nigeria, those things that you have learned when you are riding Okada, when you are riding bus, when you are a leader of a very small compartment, You are going to apply it when you get here. So we pray to Allah to grant us success in this world and the hereafter. We pray to Allah to rectify our affairs, rectify the affairs of our leaders, and to put peace wherever there is war in the country and all over the world. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله